Thank you. اللهم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد إن خير الكلام كلام الله تعالى وخير حديث هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة ما بعد يا عباد الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعلموا أن الله تعالى قد جعل لكل منا أي لكل أمة <clears throat> منهاجا وصراطا لكل أمة <clears throat> ولأجل ذلك أيها الإخوة على كل مسلم أن يكون على صراطه وهو صراط وهو صراط الله المستقيم الذي خلق كل أنبياء ورسل على الأرض من نوح وأول الرسل إلى محمد صلى الله عليه وآله وسلم الذي ختم الله تعالى بنبوته نبوات ومن زالة إثبات الرسالة ومن زال الصحابة على هذا الطريق الذي قد سلك الأنبياء قبل بعثة نبينا محمد صلى الله عليه وسلم ونبينا محمد صلى الله عليه وسلم بعث عليه والصحابة رضوان الله عليهم كلهم على هذا الطريق والصراط وبعدهم تابع وبعدهم تابع التابعين لا يومنا هذا وقام بدعوة إلى هذا الطريق الأئمة أئمة الهدى بداية <clears throat> من الصحابة أعني العلماء منهم والذين اتبعوهم بإحسان من التابعين وتابع التابعين عن القرون المفضلة وبعده أئمة هدى أبطال إمام أبا أنيفة الإمام مالك بن آنس الإمام إدريس الشافعي الإمام آه، أحمد بن حنبل عليهم رحمة الله أجمعين وإلى يومنا هذا ولكن ذلك أوصيكم عباد الله التمسك بأعلى الطريق لا تلتفت إلى أي طريق يمينا أو شمالا من هذا الطريق كما فرض عبد الله بن مسعود رضي الله تعالى عنه من حديث الصحيحين رواه الإمام البخاري في صحيحه خط لنا رسول الله صلى الله عليه وآله وسلم خطا وخط عن يمينه خطوط وعن شماله خطوطا وقال هذا الصراط مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ọpẹ́ ni fún ọlọ́run ọba àdékẹ́ ọlá ọba tó dá ẹ̀mí àti ẹ̀yìn tó ti ṣe wá ní mùsùlùmí àti pẹ́pẹ́ ọlọ́run ní gidi lórí eléyìí o

ọlọ́run tó fọ́nà mà wá lọ́ṣù wà lọ́nà láíláí mo jẹ́rìí pé kò sí ẹnìkan tí ìjọsìn tọ́ sí ní ti òdodo àyàfi àwọn ọ̀sà àìlá ọba tí ó pé méjì dìgbì mẹ́ta mo sì jẹ́rìí pé òun ló gbé òjíṣẹ́ lá Muhammad ìdè nígbà ṣe ọmọ ìrọ̀ òtún ní ròdù ní gbogbo ẹ tó bá ṣe tọ́lọ́ ọmọ tẹ́tí sí ní alákùnrin

lẹ́bọ̀lọ́ wọn bá rí tí ọlá ṣe sọ nùsọ́rọ́tù ilẹ̀ ààrẹ pé àlẹ́dì kọjá pàhàdà ọlọ́run àwọn tó wà ní ìlú ọ̀nà mma yanjú ọ̀nà Islam ọlọ́run ti kádà ara rẹ̀ ó sì pè gbogbo rẹ̀ fún wọn wọ́n ti ń tọ̀ àwọn tó wà láwọn ojú ọ̀nà tó pín yẹlẹyẹlẹ tí kì í Islam gẹ́gẹ́ bí abúlé ìlú mọ̀sán sọ nínú àdúgbò rẹ̀ pé jíjẹ́lá Muhammad sallallahu alaihi wa alihi wa kan fa ìlà kan tó gbòòrò lẹ́yìn náà wọ́n wá fa àwọn ìlà kan tí ó gbòòrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àti ní apá òsì ìlà ìlà ànábì sallallahu alaihi wa sallam wá sọ wípé hádà sirati mustaqim fattabi'uhu ojú ọ̀nà tó gbòòrò yìí wà lójú ọ̀nà mi tààrà ẹ̀ wọ́n tẹ̀tẹ̀bẹ̀ òṣùbùlà ẹmọ́tẹ̀lẹ̀ àwọn ojú ọ̀nà kéékèèké torí kélékèlé yẹ́bà àwọn àjọ̀nú náà ti sọ ọmọ sọ́rọ́ ti jẹ́ pé kó nà tọ̀rọ̀ ikọ̀ kí dàdà ọ̀nà kélékèlé ní kálukú ń tọ̀ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú ń tọ̀ àmì wá sọ pé fàtẹ̀lẹ̀rúhu ayé ìtẹ́lẹ̀rù àádà sírọ̀tì ojú wọ́n látàṣẹ́bẹ̀ òṣùlùlà àwọn ọ̀nà kéékèèké tàbá ọ̀nà kéékèèké àbáwọn ọ̀nà gbogbo wọ̀nyí tó yà kó ní ọ̀nà tààrà ẹmọ́ tẹ̀lé pátápá rọ́pọ̀ bí kò mú àǹsàdù níbi káwọn ọ̀nà yẹn ó mọ́ bá wà á gbé yín kó lójú kéde lójú ọ̀nà tààrà kí àwọn ọ̀nà yẹn mọ́ bá ṣe kéde ó mọ́ bá gbé kó lójú ọ̀nà tààrà ojú ọ̀nà náà lójú ọ̀nà tí gbogbo àwọn anábì jíṣẹ́ ọlọ́run bẹ̀rẹ̀ láti ànábì wa nọ́ọ̀fù alẹ́ ìsàlá tó jẹ́ àkọ́kọ́ òjíṣẹ́ tó wá lórí ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó jẹ́ ìkẹyìn òjíṣẹ́ ṣẹ̀kọ́lọ́wọ́ba àlejọ́lá náà sọ fún wa ní sọ́lọ́bí fàájì àkíyèsí ìdínà sírọ́ọ̀tọ̀ lè mustaqim ojú ọ̀nà rẹ̀ tààrà ní àwọn tó ń ṣèdèrà fún àwọn ọlọ́run yé dẹ̀ra fún minal ambiya nínú àwọn ànábì ọlọ́run wasidikin àwọn olódodo washuhada àwọn tí wọ́n kúkú ṣẹ̀yìdì wasalihin àtàwọn ẹni rẹ̀ مع الذين نعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ọlọ́run ọba sọ wípé ẹ bá tẹ̀lé àtòjíṣẹ́ ní ti pàápàá yóò mọ̀ ọbẹ̀ pẹ̀lú àwọn ní àwọn ti ṣe ìdẹ̀ra rẹ̀ fún nínú àwọn ànábí ọlọ́run àwọn àwọn tí wọ́n kú bí

ànábì náà ló sì fún Abubakar sí ẹ̀rì àwọn àbá ṣàlàyé pé tá a bá wo tí a ń pè ní kàrọ́mà àwọn iṣẹ́ ìyanu tí kìí ṣọwọ́ àwọn ànábì ọlọ́run ló sì ṣẹlẹ̀ tí kìí sì ṣe pé èṣù ló ń ta àwọn èèyàn jẹ wọ́n ní èyí tá a kà lọ́dọ̀ Abubakar tá a bá ti ẹ̀rí yóò kéré jọjọ títà àwọn àmẹ́ta àwọn sàádé yòókù kódà àwọn tún ṣàlàyé pé àwọn kàrọ́mù wọ̀nyí àwọn iṣẹ́ ìyanu tó yàtọ̀ sí èyí tó tọwọ́ àwọn ànábí ọlọ́run ṣẹlẹ̀ o ò là ń pè kàrọ́mù èyí tó bá ti ọwọ́ àwọn ànábí ọlọ́run ọba ṣẹlẹ̀ là ń pè ní mọ̀ọ́jìza pé a rí pé ó pọ̀ láàrin àwọn tàbẹ̀rún àtàwọn tàbẹ̀rún tàbẹ̀rin ju àwọn sọ̀hábà jà lọ wọ́n ní ìdí ni wípé tá a bá wò ìgbàgbọ́ ti ń dínkù nígbà sọ̀hábà lọ táwọn tábẹ̀rún lọ ìgbàgbọ́ ti ń dínkù ìdí ni tó jẹ́ pé irú àwọn iṣẹ́ ìyanu báyìí tí ò bá máa ń ṣẹlẹ̀ àwọn nǹkan ìyanu àtàwọn ìmọ̀ báyìí tí ò bá máa ń ṣẹlẹ̀ ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kù lójú ọ̀nà tó lè àwọn ọlọ́run ní máa ń bẹ lọ́wọ́ bá ní pípé jẹ́ẹ́jẹ́ àbá ní kí ló dé akágun máa bá ṣàlàyé lánàá bí Zakaria òbí máa ké lóhùn rárá bí Ọlọ́run fún mi lọ́mọ torí àwọn aláìmọ̀ tó máa sọ pé ìbáná bí Ọlọ́run òun náà ni ẹ̀kí máa yìí òun náà ti mọ̀ lára ní ìsìn sí ìpínlẹ̀ ládàbí ọlọ́run ti ṣe ní ìdá àìkọ̀ ìyá fún ti jẹ́jẹ́ ṣe pé ọ̀rọ̀ òye wọn ẹ̀rọ àmùnà bìkì náà lò ní ogun Uhud ẹmọ́ta àwọn náà lè kí dálẹ̀ látara tó ṣẹlẹ̀ táwọn òjíṣẹ́ ọlọ́wọ̀ àtàwọn sọ̀hábà níbi ogun yìí gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ náà ní lóde òní ẹmọ sábà wò kan ọmọ rẹ̀ kan kú ìkan tó kú ìkan ti kú ní wọ́n láwọn gbọ́ gbọ́ ní ó jẹ́ lọ mójú tàlámọ̀ rí sẹ́nìkan ní ànábì kọ́ yóò lánàbí lè yóò eléyè iṣẹ́ ànábì wọ́n jà sanra wá jẹ́ àwọn àgbààgbà ti rí sàkún wọ́n ti wò ó ìrìnàjò ní òdíkẹ́ lọ́mọ fáwọn abẹ́yìn mẹ́ṣún náà ni ẹ má fáwọn abẹ́yìn ìgbìgbọ̀ náà ìjọ́ sọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ wọ́n kú ni ẹ̀ẹ́dẹ̀ súnà <laughs> oríṣìíríṣìí àwọn nǹkan tí ò bá mú tó tí mo kàn ṣàlàyé ni pé àwọn sìdìkú làwọn tó ẹgbẹ́ wọ́n gbọ́ náà gbọ́

ìdí sọ pé àpá ní tó ń wá ìdìdì bá ń sọ bọ́lọ̀ kó bọ́ sí àìjẹ́bẹ̀ òun lọ ṣe bọ́ àìsàn yìí kọjá bí àpá ara ọ̀fẹ́ gbé mọ́ ó máa di pé ẹbá onídìí kèfèrí ní wíwù sáwọn sì di kóòlù gbogbo yẹ ọ̀kan wọn láti sọ fún àbúbákiri rọ̀dí ọlọ́run tààrà àyè pé ọ̀rẹ́ rẹ̀ mọ̀ lóhun gun sánmọ̀ lọ òun lọ sí Jerúsálẹ́mù òun tó gun sánmọ̀ lọ òun tún dé òun tún padà sí Mẹ́kà lóògùn ọjọ́ kan kí ni ó sọ àbúrákì tẹ́ ó sọ bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ bó ti rí náà nù kò rí ẹgbẹ́ ah èmà ah, tó lélẹ̀ ẹjẹ́ mẹ́rin lọ rẹ̀ náà lára ìgbàgbọ́ rẹ̀ dúó ni ẹgbọ́pọ̀lọpọ̀ eléyìí ò ṣe é ṣe fún àìmọye mo ti bá wọn níye ṣùgbọ́n mi ò ká ṣùgbọ́n mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn a bá sọ nǹkan mi tó ní apá pété ẹ̀sọ́ yẹ àwọn òjìyàn rẹ̀ àmọ́ kò lè ṣe é ṣe lásìkò tá a wà yìí àwọn ọmọ bá yà ná bí o ṣùgbọ́n ní àsìkò yìí kò lè wọ́ọ̀kì o ah, ah, ọlọ́gbọ́n máa mọ̀ pé kò rọrùn pé kò rí sí mọ́ àwọn ẹni eré ti lọ sáwọn <laughs> hmm, yẹ òfin náà wọ́n sì di kò ní àwọn gẹ́gẹ́ ní wọ́n bá náà ìgbàgbọ́ wọn ti rọ̀ wọn tí ó ti rí nù kódà kò jẹ́ pé dàkejì ló hàn sí wọn tọ́lọ̀ ló sọ wọn ti gbàgbọ́ nù àwọn sì dínkù nìyẹn àwọn olódodo nìyẹn àwọn ní ipò wọn tẹ̀lé àwọn ànábì ọlọ́ kódà àwọn apá kan náà apá dára pé àwọn yẹn fìtínà sàárè ò ní bá wọn yẹn ní ìbéèrè mú kára sí nàkírì mọ̀rọ̀ bùkà olódodo làwọn tẹ́lẹ̀ wọn ò ní wọn bí náà rí wọn ní pé ànábì sọ nípa ẹni tó kúkú ṣẹ̀ bí pé fìtínà sàárè ò ní ṣẹlẹ̀ wọ́n á ní àwọn sìdìkóònù bèbáàbì àwòlà àwọn jù wọn lọ nígbà táwọn tí ò tó wọn tí wọn fìtínà wọn nù sàárè ajẹ́ báwọn náà lè rí fìtínà fìtínà yẹn lè béèrè táwọn na tí wọ́n tẹ̀lé àwọn ànábì ọlọ́ àwọn ṣùwádá àwọn jẹ́kùkù ṣe ìdí àtàwọn ẹni rí wọ́n ògbò wọn ò yẹ̀ lé ojú ọ̀nà yìí títí títí tó fi dórí ta ní orí àyíká ọmọ mọ́ríámà ìdẹ̀ ni wọ́n dúró sí gbogbo wọn kọ́lọ̀ tó tó wá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam láti dá àwọn èèyàn padà sí ojú ọ̀nà tí gbogbo àwọn ànábì Ọlọ́run dúró sí lẹ́yìn ìgbà tí sọmọ mọ́ríámà lọ sí ọ̀dàrú لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتل صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله ليعبدوا الله مخلصين له الدين حول الله lẹ́ni tó fẹ̀ sọ́dọ̀ ọlọ́run nìkan hùnàfà hanif ojú ọ̀nà ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo ní gbogbo wọn wà bàbá náà bí dé ìbẹ̀lú dágbìyàn padà sí lọ́pàá èèyàn ti sọnù dáadáa wọ́n ti sọ pé mẹ́ta lọ́kan lọ́lọ́run kan àtàwọn tàbíun tàbíò tàbíin àti gbogbo wọn ní ọdún olé lórí títí tó fi wájà àwọn àìmọ́sílùúdà àwọn àfá imam abu hanifa imam malik imam shafi'i imam ahmed bin ambal àtàwọn àìmọ̀ tó tún tẹ̀lé wọn títí sí àwọn imam bukhari imam muslim at-tirmidhi an-nasa'i ibn majah àtòwọ̀ gbogbo àwọn imam pátá tí wọ́n gbogbo imam in tí ó wà sẹ́mì ìjúwà àwọn tó mọ́ ní sáájú wa kírun nínú ṣẹ̀rí àtàwọn sọ pé àlè ìgbọ́n kìí sàwọn tí ó ń kírun fún wa iná gbàgbèrò àwọn onímímọ̀ tí wọ́n máa sàlàyé ìfúntẹ̀dọ̀ ẹ̀sìn tí wọ́n sì máa sọ̀dájọ́ gbogbo tó bá ń ṣẹlẹ̀ jẹ́ àlámọ̀ yìí kí lọ́rọ̀ owó ní ìsìnkú wọn lè béèrè láwọn afá onímọ̀ pé ìgbà tíjọba sọ pé 20,000 ní kámọ̀ withdraw púpọ̀ jù lójúmọ́ ẹjọ́ tó bá rí àmú tó tún dé gúnmá yí padà ẹ má jẹ́ ìsàn yìí àwọn sálàyé dáadáa yékéyéké bá sọ wọ́n lè wá tí wọ́n tó ò sínú àwọn àyímọ̀ òṣìṣẹ́ ìmáàmù nínú

pé ta bá dá padà sọ́dọ̀ àwọn onímímọ̀ ni alẹ́gbẹ́ yẹ̀sẹ̀mì túnà àwọn tí ó fàdájọ́ jáde ní ìsìn wọ́n fà jáde nínú Kùránì àti súnnà tí gbogbo ó tún adẹ ní rẹ̀ kó dẹ̀ tó mọ̀ kí ó ní ooo ooo

kọ́làkọ́kún pàmàtà àmẹ́lú àìkú wà lẹ́dí kọ́làkọ́kún pàmàtà àmẹ́lú ọlọ́run ló dá yín àti gbogbo tẹ́jì pàmàtà ṣàhúnà ilá ayẹṣà alákọ́kúlẹ̀ àdàmì ní ìkankan òní ṣe é ṣe àfikọ́lọ̀ orí ọ̀gá so ti kàùníyà nìyẹn ti egbùgbù ìmọ̀ ma wà ìmọ̀ ọrụ kí wọ́n wá wò pé èwo ló bá mú àwọn ọ̀nà tó tẹ̀lé ìdí torí ká wá dá ọ̀nà yìí tó bá mú àwọn ọ̀nà kélékèlé yẹn àwọn ọ̀nà tí èso ọ̀nà mú èyí tó jẹ́ tààrà yẹn lọ náà torí ẹ̀ṣẹ́ kéle ló wá jìbì mo rò ìdí tọ́lọ̀ bí wọ́n láti júwe ọ̀nà yẹn àwọn tó bá wá ń gbọ́ ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ yẹn tí wọ́n tẹ̀lé ọ̀nà yẹn àwọn ló là àwọn tí wọ́n bá kọ tí ọ̀gbọ́n tí wọ́n ṣe orí kunkun tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ẹ̀gbọ́n rò pa àwọn làwọn gbọ́n àwọn làwọn tí ó sọnù àwọn làwọn tí ó jìyà mo rò tó díẹ̀ wá báyìí nìkan ìwọ́rọ̀ ti rí nù nílé ayé ọ̀pọ̀lọpọ̀ ló wá máa ń rò nítorí kọ́lọ̀ jùgbọ́n ọgbọ́n àpọ̀pọ̀lọpọ̀ fún ṣí àmà kò hmm. yes ọdọ́ náà tó tẹ́sí yìí sọ kí ló fi tàbá pinú wò náà àríkò bá mú <laughs> èyí yóò tàbá fojú àríkò rẹ̀ ojú ló fi ń wù níbo ni mà rẹ dé ó mọ gbogbo nǹkan ni gbogbo òye ló yé ọ tó ẹnìkan wà tó ní gbogbo òye lè yé kò sí pọ̀ lọ orílẹ̀-èdè yìí jẹ́ ó lọ nú ẹ̀ ó dé gbogbo àwọn ìlú tí ń bẹ nàìjíríà gan tó dín ní gbogbo ìlú nàìjíríà mẹ́kẹ́ kò sí ìlú tó hàn dé nàìjíríà ẹ̀rọ ló ń pa mo lè máa dákọ̀ àwọn nìkan tó ò lérí bá tó dé méléke rí ní ìsìn ó tẹ́sí gbó ní jẹ́ méléke ìméléke jọlá pamọ́ gbùlùmọ́ òkú lé yí òní gbogbo ọ̀rí àpáńdẹ́lá tó ń gbé rí àbẹ̀ ní mo ṣe ń sọ ìwọ́n tó ti mọ̀ pé ah, ọ́n láti ó sì ṣe rí bí ní ẹ tó ní ọlọ́run sàárọ̀ ojú ọ̀nà yìí nínú ojú ọ̀nà tọ́lọ̀ ń wá là fún àwọn ọmọ èèyàn láyé kí a máa ṣọdún kí a máa ṣe kí ni kí a máa ṣọdún kí ni wọ́n ń pè ní ọdún ọdún ni ìṣọ̀ṣọ́ kí ni wọ́n pè kìí ọ̀ṣọ́ ìkójọ ní ààyè ibùkójọ àti ìjẹ pẹ̀lú ìmọ̀ oníwọ̀npẹ̀ lọ́dún tẹbá ti rí àwọn èèyàn tí wọ́n kójọ tí wọ́n ṣọ̀ṣọ́ tí wọ́n ti ń jẹ tí wọ́n mú wọn sọdún àdámọ́ ọmọ èèyàn lórí ilẹ̀ gbogbo ojú ọ̀nà bẹ́ẹ̀ bá rí kó mọ́ tọ̀ yóò sọdún ọ̀ṣọ́ tí wọ́n wá ń ṣe yẹn ó lè jẹ́ kan tí ó je ẹgbẹ́jọ dá tàbí ọ̀ṣọ́ tí gbogbo wọn jọ ṣe papọ̀ ó sì jẹ́ ọ̀ṣọ́ tó ń ti ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n àmọ̀ tí aṣọ tó wọ̀ lónìí yàtọ̀ sáwọn ọjọ́ mi gẹ́gẹ́ bí jímọ̀ náà ṣe jẹ́ ọjọ́ ọdún bá mùsùlùmí tàbí máa wọṣọ tó tún tuntun tó tún àwọn aṣọ ohun irú àwọn oníṣẹ́ ní kò burú jímọ̀ káwọn apáàkì aṣọ wa sí ibìkan lọ gbàtọ́lọ́ òkú sọ pé kámọ́jíṣẹ́ jọ jímọ̀ sunday káàdì ń sinmi ọlọ́run sọ pé ẹlọ́jọ́kù ẹ máa sinmi àwọn kan ló kó ràn wá débi pé tẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ lọ́bíṣẹ́ tó ń ṣiṣẹ́ nàmínà ah, àbá oríṣẹ́ alágbó yí bá kú sí ni kí ló dé pẹ̀lẹ̀ páwọn yígbò gan ní ìdílé ẹ̀bá bẹ́ra pàtí sunday wọ́n ti ń sí ṣọ́ọ̀bù jẹ́jẹ́ rárí wọn wọ́n nájú ilé ọ̀ múlẹ̀ sunday ló ní ìlóde tó <laughs> tí mo kàfẹ́ lò ń bẹ̀ ní alẹ́ wọn adọ́gbọ́n kaṣọ̀ yẹ lọ tààrà hmm? wọ̀ láti di iṣẹ́ wa ara wọ̀ wá ní ọgbà pé o lè má jẹ́ wáìtì ó yẹ́rù lè mọ́ bà wá pé bí ọ́ èyí bá ti kọ́ sẹ́ pé wáìtì àbàwọn tó wá ti kàn báyìí yóò hàn nǹkan wa ní àìmọ́ tuntun bàbá lè ṣe wáìtì náà kò sí tó burú mẹ́wàá ọlọ́run ṣàánà wa lóòjọ́ jímọ̀ ọ̀dọ́ ni fáwọn nǹkan àwọn àyè ìkójọ àti kíni ìṣọ̀ṣọ́ àti kíni jíjẹ mímu làbí wọn ọdún gbogbo ẹ̀sìn lónìí ọlọ́wọ́n ní ṣùgbọ́n ní mùsùlùmí ọdún lọ́dọ̀ tí yóò mọ̀ jẹ́ ìjọsìn ọdún lọ́dọ̀ yóò mọ̀ ṣe kíní yóò mọ̀ jẹ́ ìjọsìn pé àwọn èèyàn ń ṣe ọdún ṣáájú kí ànábì ò tó oni kọ́dìmọ̀ rasulullahi sallallahu alaihi wasallam ni madinata wala ya yàwó mẹ́rin yàlá àbúnà fihima anábíwọ̀ ní madina jọ nígbà tó débẹ̀ o ba àwọn eyan madina ni eni to ti ni ọjọ meji kan ti wọ́n ti dáyà ya yàlá àbúnà sí ìmá wọ́n máa ń ṣeré ìdárayá fún àwọn ọjọ́ méjèèjì yẹn tá a bá ń ṣèjẹ́ṣu inú èdè ìkàrẹ́ ní ọ̀ júdì àbọ̀dé júdì yẹn pé wọ́n jàjàkadì bùdì ní ẹ́ ń pè ní jàkadì yorùbá a mẹ́ẹ̀kẹ́ àbá mi mẹ́ẹ̀kẹ́ wọ́n jà olóyẹ́ pé kàrẹ́ nígbà kan tí kì níyàn gbajúmọ̀ dáadáa àwọn tí wọ́n ní alágbára lọ́kọ̀ọ̀rún àwọn pẹ̀kùlù ó dàbí lórí kókò fìlà àtàdúgbò wà iná àtàwọn àdúgbò oríṣiríṣi gbogbo wọn ni ó wà lọ pàdé ẹ tó bá ti ṣẹ́gun tó fìdí ẹ gbogbo èèyàn lọ wòrán ẹ̀rì pé tó máa ń ṣe jẹ́ṣù náà àwọn ará ọ̀fà ti wọn ìjàkadì fákàpìkì olùrọ̀ ọ̀fà ìjà tí wọ́n jà ní ọ̀fà lọ́jọ́ sí olóṣojú èèpòrò olóko oṣojú èdè láàlà wọ́n léwó wọ́n làṣù wọ́n jà àwọn róòmù gan kó tó di spọ́ọ̀tù wọ́n ṣèdárayá ọjọ́ méjì làwọn táyà jù sílẹ̀ jọ̀ ànábì máa á dá nílìyàwó mẹ́rin àwọn ọjọ́ méjì yìí kí ló wà fún

fún yí òkè tó lóore inú àwọn ọjọ́ ju ọjọ́ méjì fẹ́ dáyà sọ́tọ̀ fúnra yìí ọlọ́run ìjọkòkè torí náà ọdún ṣíṣe kèé ṣàjòjì lórí ilẹ̀ gbogbo ìran ẹ̀dá ojú ọ̀nà tí wà ní wọ́n ti ní ni wọ́n ti wọn tí wọ́n ṣe àwa mùsùlùmí náà kò wá yọ wá lẹ̀ na máa sọdún ìyàtọ̀ tó wá wà láàrin àwa àti ní pé ọdún ti wá jẹ́ sìn tí wọ́n náà lè jẹ́ sìn ó sì lè má jẹ́ sìn tí wọ́n nígbà míì ó lè jẹ́ sìn ó sì tún lè ṣe gíní ó lè má jẹ́ sìn ó fi lè jẹ́ pé lóhùn wádìí èyí tó pọ̀ jù nínú àwọn ọdún táwọn tí èṣe mùsùlùmí ń ṣe náà ló ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀sìn wọn tí wọ́n bá ń ṣọdún ní tí wọ́n bá ń ṣòro táwọn olówó bá ń ṣòro ẹ̀sìn ni tí wọ́n lọ gbòòrò ọjọ́ ọ̀sẹ̀ di bí wọ́n ológun ń ṣe ọdún Ògún ẹ̀sìn ni oníṣàngó ń ṣọ Ṣàngó ẹ̀sìn ni bọ́lọ́yà ń ṣọ ya ẹ̀sìn ni bónímọ̀lẹ̀ ń ṣe mọ̀lẹ̀ ẹ̀sìn ni ìmọ̀lẹ̀ àwọn onímọ̀lẹ̀ tẹ́ rí bí kìí ṣe dínì kan níwà ilé ìmọ̀lẹ̀ gan ti ẹ̀bẹ̀ lọ́yọ̀ dáadáa mo mọ̀ léwu àwọn ilé pọ̀ ilé kòròkòdí ẹ̀ẹ̀sìn ní yẹba ṣọdún wọn ẹ̀ẹ̀sìn ní nínà sọ̀rọ̀ náà ní ṣọdún ẹ̀ẹ̀sìn ní tó gbàgbẹ́ ẹ̀rọ ọjọ́ tó jí ìgbé ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ sí àjíǹde Jésù yẹn pé jíjé ti ìgbé yẹn ni ìrètí tàwọn níbi àwọn náà ti dẹ ní iye lọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí ṣe jésù ṣe ṣe gíní bó ṣe dẹ ní iye ẹ̀sìn ní christmas lọ́jọ́ bí jésù ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ pé olúwa àtolùgbàlà ni wọ́n bí ní jọ́ọ̀jì ni wọ́n fi ń kọ lórin pé a bí olùgbàlà kan fún àwọn nílùú bethlehem ẹni tí ó jọba ayé àwọn ti ríràwọ̀ rẹ̀ láwọ̀ sánmà àwọn sì mú ẹ̀bùn wá fún ọba tí wọ́n bí ọba tí wọ́n sọ ni pé ọba ọ̀run àfáyé kéde pé ọba tó yàn pàtàkì ẹ̀sìn ní ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ tó bí bẹ́ẹ̀ gbogbo àwọn ọdún ní tó tún bẹ̀ láwọn orílẹ̀-èdè ní ìtajà ní kàmà sọ kódà tó fi lórí kánífà ẹ̀yin ọmọdé ìṣe kánífà mo ti ṣàlàyé ẹ̀rù jùbà dírí o gbogbo kánífà tẹ́yìn ìbọn pa gbogbo ẹ̀ ló ní sílẹ̀ ẹ̀sìn ní ní òòrùn òòtà méjì ní kánífà ó lẹ́jú rí tẹ́yìn ọkùnrin àtòbìnrin jọ máa ń tó mẹ́wọ́ ta ní ìrọ̀wò kánífà gangan náà ló kọ́ ẹ̀ o ẹ má rò pé lè ìbò ní kánífà o ìtumọ̀ ìlédè ìbò náà ní kánífà o ṣání ní lámọ̀gbín a kàn ń ṣe kánífà yẹn ní bàbá rẹ̀ fún wa lówó ẹ má fún wọn ní kọ́bọ̀ fún oṣù ṣàlàyé ẹ má fún wọn láàyè tí wọ́n lò ta lé yìí a máa fi ń ṣe ṣíámà òun lọ ṣe ṣíámà òòṣà ẹ̀ẹ̀sìn ṣe àwọn ọ̀dọ́ ṣe wọ́n mọ́ gbádùn ní wọ́n lè gbádùn lọ́nà halal kéèṣì ọ̀nà haram tó lè ní ìjọba fẹ́ ṣàlàyé ní abala àkọ́kọ́ kọ́lọ̀ fún alágbòrí ọ̀rọ̀ rẹ̀ الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد ẹ̀yin olùtẹ́tí sí ni alákọ̀ọ́lé a ní ọdún ẹ̀sìn ni nínú Islam ẹ̀sìn ni nínú àwọn ẹ̀sìn yòókù náà àyàfi díẹ̀ ní ọ̀bẹ́sìn kódà ẹ máa wo Black Friday black friday tí wọ́n máa fún yàn discount tí gbogbo ọjà ó chipu ẹ̀sìn ní mo ti lọ kà á tọ́rọ àwọn kan bí mí èwo ní black friday pé kò sí ìdá ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àfá àwọn ó dà á sínú ṣẹ̀rí àwọn kí ní jẹ́ black friday jímọ̀ dúdú sóti ẹ̀bẹ́sìn wọn gbẹ̀mú ká sọ pé jímọ̀ kan dúdú mo wá lọ ọkà wọ́n rí pé the christian father don browse wọ́n fi ọ́ṣà christmas tó ń bọ̀ lọ́nà ni ṣẹ́gbọ́n wọ́n ní boxing day ẹlòmíràn pọ̀jọ́ tí wọ́n máa ń jẹ̀ṣẹ́ rárá bọ́ọ̀sì àpótí tí wọ́n fi ń fẹ̀bùn ránṣẹ́ síra wọn ọjọ́ táwọn ọmọ fẹ̀bùn ránṣẹ́ síra wọn fún ìrántí tí wọ́n bí Jésù náà ní ẹ̀sìn ní akábẹ̀ tó sọ January 1 ẹ̀sìn sámú January wọ́n pààyọ látara òṣà tí ń jẹ́ Janọ́ọ̀sì báwa náà ṣe fa Ògún yọ lára Ògún ẹ̀ẹ̀sìn ní òun jẹ́ òun dàbí òṣàbálẹ̀ sí january janọ́sì wélẹ̀ yorùbá ni wọ́n ń pè ní ọ̀rúnmìlà ṣàgbé nínú oríkì ni ẹlẹ́rìí ìpín olójẹ́ pé tán bá níṣòro wọn lọ bá wọn àdápá iwájú ọgbọ́n ọgbọ́ ìyọgbọ́n ọgbọ́ olùmílọ́tún ọmọ rẹ̀ ló sì àárín Hmm? má pere ní pèrè má bèèrè pé maribara. wọ́n àfẹ́ afẹ́gùn sí wọ́n a jù wọ́n ó rí o ma fi ń ṣe dị ìdí ni pé nínú ìgbàgbọ́ wọn gbà pé nígbà tí wọ́n ń dá oníkálukú wa ló dá wa kò wá fi orí sí mo rò ara nìkan ló dá kò sórí ọ̀run mìlà ní mọ̀rí mọ̀rí bí ọmọ ọlọ́mọ ilé rẹ̀ lẹ́ẹ̀dì lọ gbé orí nílé orí tó wá gbé yẹn ó lè jórí ibú o sì lè jórí ire ẹni tó wá ń wù ọ níjọ́ tó ń gbéun lọ́rùn nílà tó bá wá dáyé tó ọ̀rọ̀ rẹ̀ bá wá dàrú o ní òwà pé ó wà bí ó bá babaláwo babaláwo wà bọ̀ béèrè lọ́wọ́ pé irú orí wo gbé níjọ́ yẹn wọ́n lè sọ pé orí ni wọ́n aṣọ mo rò pé ó rí ọ lánàá ó rí ọ lóògbé wọn bí tí ọ̀nà ń pè ní january nù janus eré rẹ̀ ojú méjì ni wọ́n fún ìkan níwájú ìkan lẹ́yìn yẹn pé ní lord of beginning and doorway ọlọ́run ọba àbẹ̀rẹ̀ ọ̀nà o ni wọ́n ń bọ ní ọ̀wọ́n àwọn róòmù tí wọ́n kọjú january 1 tí wọ́n british lọ́wọ́ ṣé pé tí òyìnbó gẹ̀ẹ́sì ṣe mú wa sí ní kí tí wọ́n gbélé wọn lọ́wọ́ náà ni wọ́n tún gbélé àwa náà lọ́wọ́ mo rò kó à ń bá gbélé èèyàn lọ́kọ́ ní ògbẹ̀ ní ó gbà nítorí náà ọlọ́run bá àlejò ọlọ́sọ fún wa nínú alukur'an so Muhammad mọ̀rọ̀kọ́díẹ́ oní yàó mẹ́lẹ̀ adha wà yàó mẹ́lẹ̀ fitri náà dáwò àti ìtọ́lábàbíà ọjọ́ léyá àti ìtúnú àwẹ̀ ọjọ́ léyá àti ìtúnú àwẹ̀ kò sì fẹ́ ìtàà ṣe báà ní ṣe pọ̀pọ̀ ṣíṣe yóò sì ní táàtì síwájú irú àwẹ̀ ní

ọlọ́run ní ẹnikẹ́ni tó bá sì àwọn àmì ọlọ́run ọba lé dájídájí èyí ń bẹ nínú nínú ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọkàn tí àwọn àmì ọlọ́run tó pán lé ọdún tọlọ́run kò yóò pa màálù kó pa mọ́ àgbòrí fúnléyàwó wọ́n àwọn kankankankan wọ́n pèlére wọ́n ṣe gidi àmọ́ kò wálé ilé yarí látọdún tó sì ti ṣe kò padà wá mọ́ ó pọ́n yẹn lé ṣùgbọ́n tọ́lọ́wọ́n bá pọ́n lé kò bá wá pọ́n lé ẹ̀yìn náà ẹ̀wò náà àwọn ọmọ wa kan wà lẹ́kọ̀ọ́ wọ́n wà pọ̀tákọ̀tì wọ́n wà lẹ́kọ̀ọ́ wọ́n wálé ilé yarí ni ṣùgbọ́n ẹ̀rí bá bẹ́ẹ̀ ṣọdún nǹkan míì tó yàtọ̀ sí wọ́n wà torí pé ìyẹn ni wọ́n pọ́nlé ọlọ́wọ́ ni àwọn àmì tọ́lọ́n tó wá wà nílẹ̀ gangan àwọn èèyàn pọ́nlé ọlọ́wọ́ ni àwọn ọjọ́ lé gan fi hàn pé ní ìbẹ̀rù ọlọ́run tuntun ìtumọ̀ àwẹ̀ ẹ̀rọ àwúsá wọn mú kankankan wọn fi sí wọ́n dáṣọ wọ́n ṣe ẹlòmí ò ráṣọ fọ́ mẹ́rin ní ọdún kankan kò rá bàtà rí ẹlòmí èdè ẹ̀dá ní kankan tẹ bá dé ní ọ̀bẹ́ sílẹ̀ lẹ́dùn ẹlọmọ wo lọ́tọ́bàbẹ́ gé ìgbò ọ̀bẹ́ kankan ní sílẹ̀ yóò bá wọn mẹ́ ẹ̀jà ó lọ bẹ̀rẹ̀ sọ pé wọ́n ṣe pé fún wọn tí wọ́n bá ṣe fóun àmọ́ kò bá wọn jà fún lé yárí torí pé n tó pọ́n lé nìyẹn sáwọn nǹkan wọ̀nyí ni a ń àkíyèsí wá sí bọ́lọ̀ṣe sọ́nù sọ́ọ̀ eh, orí eh, kejìlélógún hmm? ọlọ́sìn ní ká dúró sójú ọ̀nà ti wà lè kún lè tí wọ́n eh? wà lẹ́ẹ̀kan jà mí kún ṣìrì àtàrùn àjà torí ẹ̀sìn rẹ̀ ní ó yàtọ̀ sí muhammadu ìbágbépọ̀ ẹ̀dá ìmọ̀bí agbọ́kínú yìí dáadáa ẹ mọ̀ láwọn ọdún mi wọ́n ní ọdún tó pa gbogbo wa kí ni tó pa wá pọ̀ ẹ̀ dáadáa ní lọ́dún ní àwọn ìlú tó sì rẹlẹ̀ awọn àwọn ará awọn àwọn jambo òṣàyẹn ìmọ̀ fẹ́nu kan àti kẹ́kọ́ sí ọdún yìí ẹ̀ẹ́bìnrin náà lẹ́bí náà àti gbogbo àwọn ilẹ̀ tẹbá kó ṣe tuntun wọ́jà àwọn kan lè sọ ó bà jẹ́ ti àwọn ìlú mi níjà àwọn ọmọ ẹ̀fẹ́ wàrà wọ́n tún ṣe ọdún gbẹ́rẹ́ nígbàbá yìí jísoyán yẹn ọdún ẹ̀dà ń jẹ ọdún gbẹ́rẹ́ gbẹ́rẹ́ bí kókó ọdún bẹ́ẹ̀rẹ́ àmà nílò ọdún bẹ́ẹ̀rẹ́ kókó kan ní gbogbo àǹkì ló ní wọ́n ṣe ṣùgbọ́n tí wọ́n sì ní kí wá ní ìdí táà nínú ọmọ parí ọ̀rọ̀ yẹn sí ìyẹ̀wò kí wá ní ìdí táwọn àpàbí máa ké lórí àǹkan wọ̀nyí tí wọ́n fi fi yín lọ́rùn lẹ̀ tí wọ́n fi mí náà lọ́rùn lẹ̀ ìdí ni pé ọlọ́run sọ wípé wà mẹ́yìn yóò ṣìrì ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣẹbọ pínrín méjì ni mo fẹ́ mú wá alákọ̀ọ́kọ́ la'in aṣọ́ọ̀kta ọlọ́run sọ bá nàbí bó bá láyé àbàtọ́ náà ájì tó lọ tó bá ti lọ ájì ó múra tó ṣe tó bá ti ṣe ó múra ìrun tó ń kí àwọn àwẹ̀ tó ń gbà kódà ọrẹ tó ta pé màmá ẹgbà 50 naira màmá ẹgbà tó kódà 5 naira tó fún òyìn tó ń retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gbogbo ẹ̀ ti bàjẹ́ òní gbẹ̀san mọ́ lórí tó bá lọ ṣẹfọ kékeré ẹlẹ́ẹ̀kejì ìnáhùn máa ń yóò ṣìríkì bìlà tó bá ṣe bọ́ rírin pẹ̀lú ọlọ́run ó múlò pẹ̀lú ọlọ́run fakọni harrọmọ lọ́ọ̀rọ̀ àléhì jánà ọlọ́run sí àlìjánà léèwọ̀ fún kí yé pé yóò wọ́ná létà yóò padà wà àlìjánà kò wà jánà létà wà náà ìdí nìyẹn táwọn àfáà fi ń ké wọn ò fẹ́ ká wọ ọ́nà ká mọ́ jáde ńbẹ̀ láìlẹ́ wọn ò tiẹ̀ fi á wọná rárá ṣe bọ́lọ̀ sọ́nù làkàdíjà kù lákọ̀díjà akùmọ̀rọ̀ súnlù ní àmùsìkò ó ti dé wá bá yín òjíṣẹ́ kan látara yín èèyàn ní kìí ṣe àjẹ̀nú ìgbà tó bá ọkùnrin ṣí sọ̀rọ̀ harisun alaykum gbogbo dáadáa láti ìbára sojú kòkòrò rẹ̀ fún yí bílí mọ́kùnmí ní ọ̀rọ̀ òwúrọ̀ ní aláàánú oníkẹ́lá ní gbogbo àmọ́ gbogbo tó ń bá wọn sọ ètò fẹ́ kó wọn lọ náà nípa ń táwà lọ́wọ́ tí wọ́n bá wá rí tí wọ́n kọ́ yìí sí fún wọn hasbi allah ọlọ́run ti tó kò sẹ́ni tí jọ

torí pé nínú hook's law ní physics we have got because and in ní law ní jẹjẹ electricity seven o máa dé nìkan ní yield point tolerance limit ìfaradà níbi tí èèyàn lè faradà nǹkan mọ́ wọ́n àwọn ìjọ ìyá aláriwo ni wọ́n àmàmà faradà ríwo nígbàtí ọmọ létí bá fẹ́ ya ìyókè àà ìyókè àríwo ṣùgbọ́n tàà sọ fún un pé religious understanding là ń fẹ́ kájọ wa yé ló bá mú mẹ́ká máa farada farada níbi tí èyàn lè farada nǹkan mọ́ ẹjá jọ wa yé tí bá ti gbọ́ ayé pé ka ìṣẹ́sìn ní òjẹ́ oúnjẹ kò ní bínú àbá gbọ́lẹ̀ lọ́bọ̀ ń lo àà lónìí

وارنا الباطل والباطل وارزقنا اجتنابه برحمتك يا ارحم الراحمين ويا اكرم المكرمين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وسلم تسليما كثيرا كثيرا قوم الصلاه